بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته a fi ẹyìn fún Allah ọba tí gbogbo ẹyìn tọ́ sí a tún fi ọpẹ́ fún un ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì Muhammad àti àwọn ará ilé rẹ̀. àti àwọn sọ̀hábà rẹ̀ à ń bẹ Allah ọba alágbára ọba aláàánú ọba olùpèsè ọba oníkẹ́ kó dákun kó ṣe wá ní ẹrú ìkẹ́ láyé àti ní àlìkìyámà. àwọn ohun tí mò ń gbọ́ mi ò fẹ́ gbọ́ ohun kankan mọ́ o mi ò fẹ́ gbọ́ ohun kankan mọ́ kí ó ń kálukú kó mú ọmọ rẹ̀ sọ́dọ̀ ọmọ tí ó bá dákẹ́ àtìyá àtọmọ kí wọ́n bọ́ sí fàràǹdà. Si òní ni yawmal ahad ní ìbámu sí ìkéde aláṣẹ àwọn mùmìnì ní orílẹ̀-èdè nàìjíríà àti ní ìbámu sí ìkéde aláṣẹ orílẹ̀-èdè Saudi Arabia. tí ó jẹ́ pé ibẹ̀ ni àwọn mùsùlùmí máa ti gun arọ́fà òní ni ọjọ́ àkọ́kọ́ nínú oṣù Dhul Hijjah oṣù kejìlá. ọdún 1442. forty two ọjọ́ àkọ́kọ́ oṣù kejìlá ọdún fourteen forty nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tòní insha allah a fi abala kan a fi ka tírà umudatul ahkam a sì fi abala kan a fi ránra wa létí ohun tí ọ̀rọ̀ àwa mùsùlùmí jẹ mọ́ lórí ọ̀rọ̀ oṣù lólẹ́hìjà insha Allah. Báàbùl Haid orí ọ̀rọ̀ éèlà nǹkan oṣù obìnrin àní Aisha hadith forty four hadith forty four nínú tírà Umudatul Ahkam hadith forty four nínú tírà لأحكام عن عائشة رضي الله عنها أن فاطمة بنت أبي حبيش سألت النبي صلى الله عليه وسلم قالت إني أستحاد فلا أطهر أفعدأ الصلاة فقال لا إن ذلك عرق ولكن dáì sọ̀láàtà kọ́díralẹ̀ àyàm àlẹ́tì kùntì tẹ̀hìdínà fìhà sọ́mà ìtẹ́sìlì wàsọ́lì wàfìríwáyátìn. Wa أن فاطمة بنت أبي حبيش كانت تستحاد فسألت النبي صلى الله عليه وسلم فقال ذلك عرق وليست بالحيض فإذا أقبلت الحيض فدع الصلاة إذا أدبرت فاغتسلي وصلي ẹ̀yin obìnrin ẹni tó yẹ kí mọ̀ọ́dù yìí àkọlé yìí kó yé jù lọ nìyí nítorí pé ẹ̀yin ni ẹ̀ ń ṣe nǹkan oṣù. nǹkan oṣù. àmọ́ kò sí aburú níbi ìmọ̀ tí a mọ̀ kódà kò já sí pé ìmọ̀ náà ẹnìkan ni bùkátà sí àwọn òbùkátà sí ọkùnrin òbùkátà sí. Si, ìmọ̀ àìdọ̀ tayọ pé oore ń bẹ níbi ìmọ̀ tá a bá mọ̀ àmẹ́yìn obìnrin ẹ̀yin ni ẹ máa ń gba àlejò àlejò àdámá èyí tí aláùdámá yín bí ọba tó wá ń rojọ́ tó ń tẹ fóònù. tó ń rojọ́ tó ń tẹ fóònù tí ọ̀rọ̀ ayé rẹ tó ní ṣe pẹ̀lẹ́sìn tí ọ̀bá tún wá yí ọ ẹnìkan ò kó bá ọ ìwọ ni o kó bá ara rẹ. àní Aisha látọ̀dọ̀ Aisha radiyallahu anha kí Allah yọ́nú sí. anna Fatima. bínta abi hubaish dájúdájú fatima ọmọbìnrin bàbá hubaish ọmọbìnrin bàbá hubaish sáàlátì nàbíyà sallallahu alayhi wa sallam ó béèrè ìbéèrè ní ọ̀dọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam kọ́ọ̀láti ó sọ pé inni ustahadu dájúdájú èmi ń ṣe àwọ̀ ọ̀dà kóbìnrin máa rí ẹ̀jẹ̀ láì ní dáwọ́ dúró ní àsìkò tó yẹ kí ó dáwọ́ dúró. nítorí pé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ọjọ́ tó kéré jù fún òun ni wákàtí wákàtí kan ọjọ́ tó pọ̀ jù fún òun ni ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún nígbà tí obìnrin bá wá ń rí ẹ̀jẹ̀ láti day one tó day fifteen tí ẹ̀jẹ̀ yìí tún continue láti máa wá lẹ́yìn ìgbà tí ó ti pé ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún tó wá ń lọ sí ogúnjọ́ tó ń lọ sí ọjọ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó ń lọ sí ọ̀gbọ̀njọ́ afẹ́ straight dáadáa ẹ má bend ẹ má tẹ̀ sí right uh, left side. now ti ẹ̀jẹ̀ yẹn ti di àwọ̀ ọ̀dà haid na ń pè ní eyi èyí tí yóò kọjá ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún òpin ọjọ́ ẹ̀ tí ó bá ti lé ní ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún a ní pè ní haidu mọ́ ohun tá a máa pè ní istihadọ istihadọ àwọ̀ ọ̀dá àwọ̀ ọ̀dá. Fátímà ọmọ baba Hubaish ọwọ́ bíi ànábìwa Muhammad sallallahu alayhi wa sallam ní ìbéèrè ohun tí ń ṣẹlẹ̀ sí i ó sọ pé dájúdájú inni ustahadu dájúdájú èmi ń ṣe àwọ̀ọ̀dá fálà àtòhòrò èmi kò sì rí ìmára. èmi kò rí ìmára kí ni ìtumọ̀ pé kò rí ìmára ẹ̀jẹ̀ ò dáwọ́ dúró ẹ̀jẹ̀ ò dáwọ́ dúró ọ̀nà méjì bí mo bá ṣe ń kàrí sí lọ ni màá máa sọ àwọn agbègbè tí. So, àdìsí yóò mẹ́nubà tàbí títíra igan ò mẹ́nubà tó wà nínú àdìsí mìíràn kí ẹ̀kọ́ yẹn kó lè kún kẹ́kẹ́. fálà àtùhòrò èmi ò sì rí ìmára ó ń túmọ̀ sí pé ẹ̀jẹ̀ ò dáwọ́ dúró ọ̀kan nínú àmì méjì ni obìnrin ó fi mọ̀ pé ẹ̀jẹ̀ hélà ó ti dáwọ́ dúró ọ̀kan nínú àmì méjì ni obìnrin máa rí tí ó fi sọ pé mo ti rí ìmọ̀ra pé ara mi ti mọ́ kúrò nínú ẹ̀jẹ̀ hélà àmì àkọ́kọ́ òun ni kí ojú ara rẹ̀ kó gbẹ tí odò bá ń sàn bì kan tàbí gọ́tà omi ojú gọ́tà tó bá ń sàn bì kan tó bá ti di pé omi ò wọn ò da omi sí ojú gọ́tà yẹn mọ́ omi tí ń sàn kò sàn lọ mọ. kí ló kù tá a máa rí lójú gọ́tà yóò gbẹ ó máa gbẹ ni tábà náà rí i pé ojú gọ́tà yìí ṣe kí ni ó ti gbẹ ojú ara obìnrin ni ẹ̀jẹ̀ ń gbà sàn jáde láti ọjọ́ àkọ́kọ́ tó ti bẹ̀rẹ̀ éèlà rẹ̀. àsìkò tí ó bẹ̀rẹ̀ éèlà rẹ̀ yẹn ojú ara rẹ̀ yóò mọ rin ojú ara rẹ̀ ojú ara obìnrin yóò mọ rin tó ga sí pé. nǹkan tó bá fi ń ṣe pákéjì ara rẹ̀ tó bá ti ń yẹ̀ wò yóò máa rí pé nǹkan kan síbẹ̀ tó jẹ́ ẹ̀jẹ̀ yóò máa rí pé nǹkan kan síbẹ̀ tó jẹ́ ẹ̀jẹ̀ tó bá ti á di pé ó yẹ ojú páàdì rẹ̀ wò òkè ó wá rí pé bóun ṣe fi síbẹ̀. Si ni òun ṣe bá a kò sí kan ẹ̀jẹ̀ nínú rẹ̀ lórí rẹ̀ èélá rẹ̀ ti stọ́ọ̀pù nìyẹn ìyẹn jẹ́ ọ̀nà àkọ́kọ́ alijafaaf gbígbẹ ojú ara rẹ̀ máa gbẹ kò ní rin mọ́ ọ̀nà àkọ́kọ́ nìyẹn. ọ̀nà kejì òun ni eléyìí tó si sí pé kò ní í gbẹ òun ò ní í gbẹ yóò sì máa rìn kò ní í gbẹ yóò sì máa àmọ́ ohun tí ó fi mọ̀ pé ẹ̀jẹ̀ hélà ó ti dúró. àmọ́ abẹ́ ẹ̀hún kò yéé rin rírin tábẹ́ yẹn ń rin ohun tí ó máa rí lásìkò yẹn bí ó bá jẹ́ pé ẹ̀jẹ̀ hélà ti sùn ok bí ó bá jẹ́ pé ẹ̀jẹ̀ hélà yẹn ó ti stop abẹ́ òsì yéé ohun tí ó wà máa rí níbi rírin ó máa jẹ́ tó jẹ́ aláwọ̀ omi ọsàn tàbí aláwọ̀ eruku ṣe mọ̀ pé ẹ̀jẹ̀ aláwọ̀ pípọ́n ni òun aláwọ̀ pípọ́n òun ni òun ok ó wà rẹ́díṣì di pé. bó bá ti wá di pé. èyí kò gbẹ kò gbẹ ṣùgbọ́n ó ń báwo ni ó ti wá mọ̀ pé ó ti dá bí ó ṣe mọ̀ òun ni pé yóò wo nǹkan tí ó bá lójú páàdì rẹ̀ nǹkan tí irin jáde yẹn yóò wò yóò wà á rí at least nǹkan méjì ní ojú páàdì rẹ̀ yóò rí at least nǹkan méjì. nka akọkọ tóbìnrin máa fura si tóun nwuri alákọ̀ọ́kọ́ dípò kó rí nǹkan tó pọ́n bí ẹ̀jẹ̀ ó máa rí nǹkan tí ó máa jẹ́ omi bíi yẹ́lò rẹ́súrẹ́sú tàbí aláwọ̀ omi eruku. aláwọ̀ omi eruku yóò rí kanu méjèèjì hùn mo ní ọ gbọ́dọ̀ rí at least nǹkan méjì now nǹkan kejì tó tún wá gbọ́dọ̀ rí yóò ṣàkíyèsí rẹ̀ wò tọ́ba ti yẹ káàdì rẹ̀ wò yóò ṣàkíyèsí òwú tẹ́ẹ́rẹ́ kan òwú tẹ́ẹ́rẹ́ ní ojú páàdì ẹ̀ òwú tẹ́ẹ́rẹ́ òwú tẹ́ẹ́rẹ́ yìí ó dàbí ìgbà tí a bá sọ pé ó wo mú ni ó wo tó múyàn tàbí akọ tó múyàn ṣe é pé bí òwú kan ó máa ń dí ojú kinní yẹn lọ́wọ́ ni òfin tí ì tú táìmù tó bá fẹ́ tú òwú yẹn á kúò lójú ẹ̀ ni ètùtù inú rẹ̀ ni ó fi jáde síta irú òwú tẹ́rẹ́ yẹn irú òwú tẹ́rẹ́ yẹn ó máa jáde pẹ̀lú omi aláwọ̀ omi ọsàn tàbí pẹ̀lú omi aláwọ̀ eruku tíyẹn bá ti ṣẹlẹ̀ sí ó ti rí ohun tí ń pè ní tuhur ìmára pé ara àwọn ti dá ara àwọn ti mọ́ níbi ẹ̀jẹ̀ héélà so nípa bẹ́ẹ̀ omi aláwọ̀ eruku tàbí omi aláwọ̀ ọsàn kì í ṣe héélà. kì í ṣe éèlà àmì nìyẹn wípé éèlà rẹ ó ti parí tó ti di pé omi tó ń rí lójú ara rẹ ó ní omi yellowish tàbí ó ní omi aláwọ̀ eruku ó lè má nòtìsì òwútẹ́rẹ̀ yẹn bóyá látara pé òun gangan fún ara rẹ̀ òun gangan lòun gan lò ẹni tó bá lo bí aṣọ ẹni tó bá lo bí aṣọ ẹ mọ̀ pé oríṣiríṣi nǹkan làwọn bí máa fi ṣe pákéjì obìnrin tí kò bá fẹ́ máa gbọ́n ọkọ ẹ̀ lówó sẹ́yìn obìnrin ń gbọ́ ẹ̀yin obìnrin sẹ́yìn gbọ́n tí mò sọ tí ó bá fẹ́ máa bá ọkọ ẹ̀ ná owó lóṣooṣù lórí éèlà yóò ní aṣọ kan tí ó fi máa ṣe nǹkan oṣù rẹ̀ yóò sì máa fọ aṣọ yẹn ó dìgbà táṣọ yẹn bá tó gbó kó tó dispose ẹ̀ obìnrin tí ó fẹ́ máa ná ọkọ ẹ̀ lówó lóṣooṣù aṣọ pé ní máa fi ṣe nǹkan oṣù ok sọ ìrè pé kan yóò gé aṣọ yẹn ni ó máa fi sí ojú ara tí ó máa wọ tó ga sí pé ohun tí bá ń jáde orí aṣọ yẹn ni ó máa jáde sí tó bá ti rin yóò bọ yóò fọ́ nù. No ìrèké míì yóò fi rìpléèsì ẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ yálà kò fẹ́ máa gbá ọkọ ẹ̀ lówó ní oṣooṣù torí pé ọrùn ọkọ lówó páàdì wà o kẹ́yìn ọkùnrin kẹ́ máa gbọ́ o kìí ṣe tíyàwó rẹ̀ ó béèrè owó páàdì lọ́wọ́ rẹ̀ tó sọ pé sówó oúnjẹ ló ń béèrè o ọrùn rẹ̀ ló wà nǹkan tí ó fi ṣe nǹkan oṣù ọrùn rẹ̀ ló wà so tóbìnrin ọba ti wá fẹ́ gbọ́n ọkọ ẹ̀ lówó wọ́n máa lo aṣọ ok wọ́n máa lo aṣọ tàbí tóbìnrin bá ti mọ̀ pé ọkọ òun àwọn sì ń mánéjì lọ́wọ́ ni kò tí ì di gbẹdẹmukẹ yóò máa lo aṣọ àmọ́ tóbìnrin bá ti mọ̀ pé baálé òun masha Allah masha Allah ló kọ rẹ̀ táwọn ni so tọ́ba ti fẹ́ rí nǹkan oṣù ẹ̀ ní wọ́n sọ pé òun fẹ́ ra always àbí kí náà ń pè ẹ́ sanitary pad so wọ́n lòun fẹ́ rà oṣù tó máa rà sanitary pad yẹn tóbìnrin ò bá wò dáadáa kò ní rí òwú yẹn torí pò náà fún ara rẹ̀ nǹkan bí òwú bí òwú ni wọ́n fi páàkì ẹ̀ náà fi ṣe é bọ̀ tó bá jásọ clearly ó máa rí i pé òwú tẹ́rẹ̀ yẹn ó ti jáde pẹ̀lú omi aláwọ̀ ọsàn tàbí aláwọ̀ eruku. Now, so ẹ̀yin ọkùnrin owó sanitary pad kẹ́ ẹ máa sí mọ́ owó tẹ́ ẹ máa filẹ̀ lóṣooṣù fẹ́ni tí ìyàwó ẹ̀ bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kì í ṣe ojúṣe obìnrin láti máa fi owó ara rẹ̀ ra owó sanitary pad o gbọ́ mi abẹ́ ẹ̀ gbọ́ mi ẹ̀hẹ́n má jẹ́ kí ìyàwó rẹ wá fẹjọ́ sùn pé òun bèrè owó ọ̀sọ́ pé sówó oúnjẹ nu. now àlàyé lórí inni ustahadu fàlà àtùhòrò mi ò rí ìmọ̀ra. now oníbèrè wa tẹ̀síwájú pé. kódà afàádà òsọ̀là ṣé kí n gẹ̀rùn jù sílẹ̀ kí n má kírun níwọ̀n àgbà tí ẹ̀jẹ̀ kọ̀ tí ẹ̀jẹ̀ ò dá fakọ́l ẹ wá gbé ìsìta nẹ́bì fún o ànẹ́bì sọ pé lá rárá o rárá o ìnàzálìkì àìrìnkùn ìnàzálìkà rírìn kùn dájúdájú rírìn nìyẹn rírìn kù nìyẹn ẹ̀jẹ̀. ẹ̀jẹ̀ tí ń wá láti inú iṣan nìyẹn. anabi sallallahu alayhi wa sallam ó jẹ́ ẹni tí Allah subhanahu wa ta'ala tó fún ní ìmọ̀ tó péye ó fún ní ìmọ̀ tó péye ìnàdálìkí ìrìnkùn ẹ̀jẹ̀ tí ń wá láti ní iṣan nìyẹn àwọn onímọ̀ ìṣègùn ìgbàlódé wọ́n padà wá discover wípé ohun tánàbì sọ yẹn òdodo ni pé ẹni tó bá fi lè ní àwọ̀ ọ̀dà inú san iṣan yẹn ti ní break ó ti ní cut sẹ́yìn pé inú san lẹ̀jẹ̀ ń gbà kọjá so iṣan tó wá wà ní tòsí ilé ọmọ. ọ̀kan nínú àwọn iṣan yẹn ó ti ní júrì ó ti ní ìjàmbá ti ṣẹlẹ̀ sí i níwọ̀n ìgbà tí ìjàmbá ti ṣẹlẹ̀ sí iṣan tó wà ní ilé ọmọ ẹ̀jẹ̀ ò ní dúró mọ́ ẹ̀jẹ̀ adúró mọ́ ló fi já sí pé ẹ̀jẹ̀ aláwọ̀ ọ̀dà bí ẹ̀jẹ̀ ojú ọgbẹ́ ni tẹ́ bá ṣàyàn ní àdá àbẹ́yàn fi ọ̀bẹ bu ọwọ́ irú ẹ̀jẹ̀ tí máa jáde nígbà yẹn ni ẹ̀jẹ̀ tí máa jáde fún aláwọ̀ ọ̀dà ẹ̀jẹ̀ hélà ó yàtọ̀ gédégbé sí ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà ànábì jẹ́ kó yé pé iná ìrìnkùn ẹ̀jẹ̀ inú sàn dáhìn sọ̀láàtà kọ́dìrà lè ayá mi ṣùgbọ́n o gbé ìrun sílẹ̀ kọ́dìrà lè ayá